admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ ká máa lọ. إن الحمد لله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 السلام عليكم ورحمة الله وبركاته gbogbo nǹkan tí ń jẹ́ ọpẹ́ àti ẹ̀yìn a fi fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe wá ní mùsùlùmí wa manna Allahu alayna an nasira ala tariqati al-islam وسنة نبيه صلى الله عليه وآله وسلم ó ṣèdẹ̀kùn ẹ̀lé wa lórí ó jẹ́ ká máa rìn níbi ìlànà Allah àti ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó tẹ̀ jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti sọ bí ákìlù zaman ìyẹn ni òpin ìgbà òpin ayé bí ó ṣe rí fún wa àlóòdẹ́ ìbúra igbe wà láàṣọ innal insana lafi khusr àlóòlóhùn fi ìgbàbúra tó bá di òpin ayé àwọn èèyàn iṣẹ́ òfò lókùn tí wọ́n máa ṣe iṣẹ́ òfò ọ̀rọ̀ òfò olókùn tí wọ́n máa ṣe illa alladhina amanu wa amilus salihat wa tawasaw bil haqqi àfàn tó bá gba àlọ́ ògbọ́ tọ́dẹ̀ ń ṣe rè tó ń pèsè síbi òdodo tọ́dẹ̀ ń ṣe sùúrù lórí àwọn sùtá àwọn ìnira tí wọ́n bá ń rí nígbà tí wọ́n ń ṣe Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń balẹ̀ níjẹjọ́ pé kí àwa mùsùlùmí ká sọ̀rọ̀ fún ìlànà ṣẹ̀tọ́n ìlànà ṣẹ̀tọ́n yìí ó pọ̀ gan-an kí èso díẹ̀ ó láwọn màkàáyé àwọn ète ọ̀nà tó máa ń gbà mú yàn láti sọ àwọn èèyàn di ara o alóòrùn yá ayọ ẹlẹ́dí náà amánu ó dé kó lo fìsílmì káfà wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin alóòrùn yá ìjẹ́jú gbàgbọ́ òdodo mọ́ pé ẹsẹ̀ Islam kẹ kó síbẹ̀ kẹ gbọ́ ìsìláàmù yìí kẹ kó sínú ìsìláàmù pàwọ́ta kẹ dẹ̀ gbọ́ yé wà láti tẹ́bi orúkọ tó wá di ṣẹ̀tọ́n ẹ má tẹ̀lé àwọn ìlànà èṣù ìlànà ṣẹ̀tọ́n ẹ ìlànà rẹ̀ innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá tó fojú hàn oníṣẹ̀tọ́n jẹ́ fún yín ọ̀tá tó fojú hàn ni òní nǹkan tó fẹ́ ṣe fún wa ju pé lẹ́yìn mo ti ṣàlàyé ìjọjọ ó dìstọ́bù wa láti mọ ìrítà lọ́wọ́ tànàbí ṣe alóhùn lè yakúnu asahaba sàárì ìnàmà yẹ́dìrò ìjìláhù lè yakúnu min asahaba sàárì ṣètò ọmọ pé àwọn èèyàn kí wọ́n lè bá àjọ ọmọ ìjọ òun kí wọ́n lè bá àjọ wà nínú ọmọ náà níjọ́ alkèyàmà bálọ̀kú làwọn bẹ̀ nínú èdè ṣètò ọ̀nà tá a gbọ́dọ̀ sọ́ra fún lónìí lásìkò tá a wà yìí òun ni àwọn íńtánẹ́ẹ̀tì tẹ́ńtà fún gbé káàkiri yẹn gbogbo àwọn tàwásùlù ìtìmọ̀ yíyá ẹ̀ tẹ́ǹtì ní social media tẹ́ǹkà kú sọ́ra aburú tó wà ń bẹ̀ pọ̀ gan jìdá ju orí tó wà ń bẹ̀ lọ kò dẹ̀ sí nǹkan kan tá a fi lè jura wa lámúre tó jẹ́ ẹ̀kọ́ ìsìlámù lọ ẹ̀kọ́ ìsìlámù tí gbogbo wa fi yẹ̀ yìí òun náà ló ń mú ẹni káàkú di kòkèrè àwọn tó jẹ́ àwọn orientalist tí a ń pè ní mustachiriko wọ́n pọ̀ láyé gan tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa èdè lárúbáwá wọ́n lọ lẹ́ẹ̀nì ẹ̀ nípa èdè lárúbáwá gangan nípa arabic language tí wọ́n bá lẹ́ẹ̀nì ẹ̀ tán ibi islam gangan ibi mùsùlùmí o náà kí n ṣe mùsùlùmí kí ló dé tó lẹ́yìn arabic language yìí wọ́n fẹ́ fi dá sukuk wọ́n fẹ́ fi dá doubt iyèméjì sílẹ̀ sí ọkàn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí o mùsùlùmí tí ò bá màkà tí ò màkà nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn wọ́n á pọ̀ lórí agbágbé lórí íńtánẹ́ẹ̀tì káàkiri tí wọ́n lọ mọ tọwọ́ bọ àyà kùránì wọ́n máa tọwọ́ bọ hadith anabi láti fi dá iyè méjì lẹ̀ láti fi dá ròyìnrò yìí lẹ̀ láti fi dá dáùtù lẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí láti lè bá a máa púrúfù pé islam kẹ́kẹ́ sọ̀nà àlọ́ ọ̀kan ló sọ kùránì kalẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn àwọn nǹkan tó wá ń bẹ àwọn ìjọ tó wá ń ṣe mẹ́tálìsì olóògbé paraku làwọn àwọn òṣèlú mẹ́rin sìn wọn àmàwé wọn ò mọtò wọn àmẹ́rìntì nínú ayé wọn àjẹ́ kankan nínú ayé wọn á dẹ̀ máa mú wọn lọ máa ka yorùbá koran wọn á máa ka english koran wọn á dẹ̀ fi máa dá dáùtù lẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí tí ò bá màkàmàkà. èyí táwọn èèyàn wá ń gbé káàkiri ń fi ó gan nípa ibi koran ṣé ọlọ́run yín náà ló sọ wípé ká ẹ máa lu àwọn ìyàwó yín èyí kan bẹ tó ń pè ní solomon òun ló ń dá ẹlẹ káàkiri ó pọ̀ gan o níta àánú àwọn ìwà máa ń ṣe ní sílí pé nǹkan tó sínkù ẹ̀dẹ̀kúra ń ṣó àlà kò sí ẹmọ tá à ń sọ yìí kò sí olómọ tá à ń sọ yìí láàbì níyà ni kò lẹ́sìn o ìwé fífẹ́ ìwé muslim wọ́n dà pé ti ìṣẹ̀ṣẹ̀ àbẹ̀wò náà pé kò sí kẹ́kẹ́ kò mọ̀wé kò mọ̀ kí kò mọ̀ kẹ́kọ̀ọ́ ó lè sìn kò jẹ́ kẹ́kẹ́ nú ayé irú yẹn ẹnu yẹn lẹ́jọ́ fẹ́ máa gba àlàyé ẹ̀sìn àlàyé Quran àlàyé hadith anabi wa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́nu ẹ̀ lẹ́sìn máa gba ó ní dọ́là fún ìgbàgbọ́ kẹ́mọ́ lu àwọn ìyàwó yín tọ́mọ́ wọn sọ pé àyà tá lọ sọ yìí àlàyé pẹ́pẹ́ ànábì ti ṣe àlàyé yẹn rárá ẹ̀mọ́ fún ní hadith Quran nìkan lòun fẹ́ káwọn wo àyà yìí ní báyìí ní sọ́tù nìsa Quran chapter four ayah thirty four Quran chapter four ayah thirty four sọ́tún nìṣẹ́ ayah thirty four alọ́n bọ́rọ̀ bọ́ látòkè ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim ó ń tún ayah yẹn bọ̀ bẹ́ẹ̀ ibi tó ní wá ń lọ alọ́n ni wallati takhafuna nusuzahun fa'izuhun. واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا سورة النساء قد فوق آية الله واللاتي تخافون نشوزهن àwọn obìnrin àwọn ìyàwó yín tán ti di nurses wọn ò gbọ́ kankan mọ́ ìdánsẹ́ ni nurses nù sẹ̀ríà ìmúrasùn náà ṣe òun ni obìnrin jẹ́ pé kò tẹ̀lé àṣẹ ọkọ mọ́ rárá gbogbo nǹkan tí Allah subhanahu wa ṣe ní ọ̀ràn èèyàn lé lórí tó ṣe ní ọ̀ràn lé lórí gbogbo ọkọ rẹ̀ arábìnrin ṣe obìnrin méjì ló wà obìnrin dáadáa ń tẹ̀lé àṣẹ ó ń tẹ̀lé àṣẹ ọkọ tó jẹ́ ọ̀ràn lé lórí obìnrin kejì òun ni obìnrin tó kò tẹ̀lé àṣẹ ọkọ mọ́ tọkọ bá sọ pé súnmọ́ bí mo fẹ́ súnmọ́ gẹ́gẹ́ bí ìyàwó mi kò ní dáhùn tó bá jáde lọ kò ní gbà yọ̀ǹda tọkọ rẹ̀ bá sọ fún pé mọ́ lọ yóò lọ arábìnrin gbogbo dọ́lọ̀ ṣe ní ọ̀ràn èèyàn fún lé lórí fún ọkọ rẹ̀ yìí kò ṣe mọ́ Allah wa sọ pé wallati takhafuna nushuzahun irú obìnrin tó bá ti wá rí báyìí tí ò gbọ́n kankan mọ́ kò tẹ̀ láti ọkọ mọ́ ọkọ kò gbádùn rẹ̀ mọ́ ọkùnrin ò gbádùn ẹ̀ máa ilé ìtukọ̀ ni obìnrin rẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún anú Kùránì pé wa ashiruhunna bil ma'ruf ẹ máa ṣe dáadáa sáwọn ìyàwó yìí níbi hadith anabi anabi ni wattaqullaha fin nisa fa innakum aqadtumuhunna bi amanillah wastahlaltum furujahunna bi kalimatillah àwọn àyà kọ àdìsí pọ̀ tó ń pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa sáwọn ìyàwó kárí ìyàwó ó ti gbẹ́rù kan rí ògbọ́tọ̀ ọkọ mọ́ bòtò láti ọkọ mọ́ òṣè kankan mọ́ ó kàn ṣe tiẹ̀ ni. àlọ́run tẹ bá yí obìnrin báyìí wọ̀lẹ́ ti kọ̀kọ́ fún ìlànà ìṣòwòjà hóun àwọn obìnrin tọrọ wọn bá rí báyìí tán ti gbẹ́rù gbá rí ẹ máa wo àlọ́run àlọ́run fa ìrò òhun nìyà ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ gbélé wọn lé fa ìrò òhun nìyà ẹ ṣe wá ẹ̀dẹ́rù aláwùbá ẹ̀dẹ́rù àwọn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàbà bóyá ó lè padà níbi ìgbẹ́rùgbẹ́rí tó ṣe ẹ̀dàbà. arábìnrin ó bọ́ sí òkú gbọ́ fẹ́ẹ́ tó ṣe ìtàn ló gba múta ìgbà yẹn obìnrin ṣe òṣùwà àtijọ́ yìí ṣe fún kò ní gbọ́ ó ti yàwọ́ fáwátá kò fẹ́ gbọ́n kankan wọn àlọ́ ìjọba wa ṣe wá àtìkù tí ò bá gbọ́ ńgbà náà wahjuruhunna fil madaji ajẹ́gbẹ́ngbà náà ẹ̀yàn níbùsùn ẹ̀yàn lódì níbùsùn rẹ̀ ẹ̀yàn ibùsùn rẹ̀ ẹ̀yàn lódì ó di méjì tọ̀ ẹ̀yẹ́ ẹ̀kẹta obìnrin náà tó wà tẹ́ bá ti ṣe báyẹn fún kòsì ní gbọ́nà ẹ̀yìn ló ti fa lórí bẹ́ẹ̀dì rẹ̀ kò tiẹ̀ jẹ́ kankan lọ́dọ̀ rẹ̀ alọ́ ni wọ́n ìgbà tí ọlọ́wọ́ sọ̀rọ̀ mẹ́lẹ̀ ta ẹ̀ tàbá kọ́ mu lákọ̀ọ́kọ́ nípa ikú ẹ ṣe wá àfihàn ẹ bá sọ̀rọ̀ àsìkò ó dé àlùwọ́pù tó mìíràn sí àsìkò ó dandan ló bá ìgbà tá a bá obìnrin sọ̀rọ̀ mu tí ó ti wọ iṣẹ́ ẹ̀ ṣẹ̀rí àṣàlàyé ẹ̀ ṣé dáhùn ìgbà tó ń bínú lọ́wọ́ tó ń jà lọ́wọ́ ẹ̀ lábàá sọ̀rọ̀ ni a padà sí di hadith anabi táìmù gangan la fẹ́ bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò fi wọlé tiẹ̀ ó di ní ẹlẹ́ẹ̀kejì ìgbà tí aláwọ̀ sọ pé wọ́n ń jìrì hún náà fílmà dáwà jẹ ẹ̀yìn ẹ̀ lódì ẹ̀yìn ibùsùn rẹ̀ ẹ̀yìn ẹ̀ lódì kẹ́ má débi bẹ́ẹ̀dì rẹ̀ tapọ́tapọ́ tó yẹ má débi bẹ́ẹ̀dì yẹn ó lè fi wọ́n tó pọ̀ gan ó lè jẹ́ pé ẹ̀lọ́ ọkùnrin ló ń bẹ yóò sàn án lẹ́nu kò ní wálé rárá ìyẹn náà tábà bí lóyún yóò ní òun ti yan bẹ́ẹ̀dì ẹ̀ lódì ṣé báyẹn ni orí ìdẹ́ ǹbẹ tó bá wáyé náà kò tiẹ̀ ní dé yàrá arábìnrin rárá kò tiẹ̀ ní dé bẹ́ẹ̀ ìyàn lójú kan náà nìyẹn irú ìyàn lójú o àárí lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó ṣàlàyé fún wa ẹlẹ́ẹ̀kẹta wọ́n dúró ibi òun náà tí ò bá tó wá gbọ́ níbi péré kejì ẹnu gbà náà lílù tá a máa ń sọ yìí ṣé ká gun bẹ́ẹ̀rẹ̀ lílù kan náà nìyẹn ṣé ká yọ bẹ́ẹ̀rẹ̀ ká gbogbo yẹ ká fi lù àbí àbí ká sàládà lúlù kan náà nìyẹn àbí ká pọ́ǹsì gbogbo ìgbé ẹ̀ tó yẹ wúdú dùdú lúlù kan náà lúlù pọ̀ gan lúlù pọ̀ gan. ayé yìí àwọn mùsùlùmọ́lá nínú àwọn tí wọ́n ń gbé ìròrí káàkiri àtàwọn mùsùlùmí tí wọ́n máa kankan náà sìn tí wọ́n bá ọmọ yìí tẹ́sọ́lọ́mọ ìtàn bá dá sí ọ̀rọ̀ yìí àánú wọn ṣe nípa pé ẹ máa ń pa ẹ̀sìn yín ẹ̀dẹ̀lẹ́ ìjẹun sọ̀rọ̀ bó lẹ́nu fẹ́ orí méjì ló bàjẹ́ wọn yín lára níbi ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni pé tí wọ́n bá sọ fún pé tàfàsílù àwọn ọ̀rọ̀ yìí àlàyé àwọn ọ̀rọ̀ yìí ó wà nínú ọ̀rọ̀ tálẹ́bí ti sọ tó ti ṣàlàyé ẹ yóò lè rárá wọn ò fẹ́ hadith ó ti kọ́kọ́ ṣe ilé ṣe náà torí pé hadith tó lówó ò fẹ́ yìí sí gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan irú irú ẹlẹ́dàá wọn ó máa sọ nínú Kùránì ó pọ̀ gan-an ìmúyáyà pọ̀ nínú Kùránì tẹ́jú ẹ ò lè rí àyà yẹn gbóyé àbí kẹ́ padà síbi hadith anabi láti fi gbóyé ó pọ̀ gan-an ní sí èdè díẹ̀ láyé ẹ̀ kò sílẹ̀ gbọ́dọ̀ rí tú àbí kẹ́ lọ tú pẹ̀lú hadith anabi ìgbàgbọ́n náà ní méjèèjì tẹ̀lẹ́hùjíyà abẹ́fẹ́ àyà kùrán ṣẹ̀rí abẹ́fẹ́ hadith anabi ṣẹ̀rí ìgbàgbọ́n náà ní méjèèjì níbi ìfihàn ṣẹ̀rí ìgbàgbọ́n náà ní méjèèjì tẹ́bá àwọn ìpele mẹ́rin tata lọ sọ yìí bóyá láti yanjú ẹ̀ yẹ́n mo ti sọ lúlù pọ̀ gan oríṣiríṣi lúlù ló wà lúlù náà ni oríṣiríṣi ìyàn bẹ́ẹ̀dì ló dì òun náà ló wà oríṣiríṣi lọ náà èrè la fẹ́ ṣe ń bẹ̀. tẹ bá padà síbi àdìsá anábì àdìsá anábì tí wàá ṣàlàyé kí wàá tó nìkan ó pọ̀ ní sẹ̀ríà ibo ló wà ní Kùrán nípa pé bá ṣé kásálámà sọ́tún kásálámà sójú wà ní kùránì káka àtáyá tàṣáwù tó wà ń bẹ̀ ni ṣùgbọ́n ọ̀bí yàrá sí ṣùgbọ́n ọ̀bí yàrá ala ibi ló wà ń bẹ̀ káka súrọ̀ káka fátíà ibi ló wà ní kùránì inú hadithi lẹ́ padà sí àlàyé bẹ́ẹ̀ náà kí òun tá lọ sọ yẹn ẹ padà sínú hadithi ànẹ́bí ẹ máa yọ zaka tá sọ nínú kùránì bóò láti yọ ìgbà wo láàyọ àwọn nǹkan wo láti máa yọ zaka kí ni nǹkan yóò tó ká tó máa yọ sàkáyé bí láti rí jẹmọ́ àrìmọ̀ hadith alẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam so bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ayé àbáyẹn àlàyé ẹ̀ inú hadith ló wà arákùnrin tí wọ́n sọ fún yìí ibi òun ò fẹ́ hadith ànábì ó ti kọ́kọ́ ba oúnjẹ mẹ́rin lára náà ó ti mú ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ìsìn wa ó ti wú dànù ẹni tó bá dẹ̀ gbà bẹ́ẹ̀ káàkiri yóò di kékeré pẹ̀lú ẹ̀ pẹ̀lú ògẹ́gẹ́ fúnra ẹ̀ ọmọ tí ń sọ̀rọ̀ yìí kò lẹ́sìn o kò lè kíkẹ́ tó jẹ́ rí tó jẹ́ kò tó jẹ́ rí kìn òní wọ́n ń sàlàyé ọ̀rọ̀ àlọ́wọ̀ àlẹ́bì fún yín ẹ̀yin náà wọ́n sọ pé ah full of wisdom wisdom sọ pé ó ti di tẹfátẹfá wisdom sọ pé ó ti da kirikiri ó ti da bọ́bọ̀ sí lórí tí gbogbo ẹ ti gbé lẹ́bàpọ̀ tó ti da ọtí sinapu síbẹ̀ kí ni ẹ̀ ń mọ̀ nínú ọ̀rọ̀ ìsìn wa kí ló mọ̀ nípa fún wa kí ló mọ̀ nípa àdìsá náà káwá wo ní ìsìn ìgbà tí àlejò Muhammad sallallahu alaihi wasallam ó salaye fún wa pé wahjuruhunna fil madaji ẹ̀yìn ibùsùn wọn léjì kí ni túmọ̀ rẹ̀ àníbi ni wala tahjuru illa fil bayt ẹ̀wọ̀n gaba wọn àníbi wọn ṣàlàyé pé èèyàn léjì tí Allah sọ nínú Kùránì àìyẹ o ẹ gbọ́dọ̀ yàn wọn lódì àyàfi inú ilé yẹn náà lẹ́yìn wọn lódì inú ilé náà lẹ́yìn wọn orí ibùsùn yẹn náà lẹ́yìn wọn kì í ṣe pé ní wálé máa. tó jẹ́ pé nǹkan tí àlọ́ fẹ́nu kò hàn yẹn tó ẹ̀yàn wọn léjì ojú ẹ pọ̀ gan. Bàbá níbi tí yan fún wa pé irú yàn léjì o, àníbi ni wàhálà àti àhùjẹ ìwọ́n tó jẹ́ ọkọ òun gbọdọ̀ yàn wọ́n léjì nílà àfìlbẹ̀yì àyàfi inú ilé yẹn náà ló ti yàn wọ́n lódì. Bí wọ́n tó bá yàn lódì níbi ibùsùn rẹ̀ tó bá dé ibùsùn rẹ̀ bóyá lè gbọ́. Ọkọ̀ bí òkò gbọ́. Àjẹ́ pé ìyàn lódì sọ ìyá àsọ ń bẹ̀. Ó ní ìyàn lódì nínú ilé náà. Yóò fún obìnrin láǹfààní láti bẹ̀bẹ̀ àbí láti ṣe àtúnṣe àbí láti ṣe nǹkan tí ọkọ yẹn tó fi yọrùn sí padà àmọ́ ọkùnrin tí ò rí ìyẹn ò wálé mọ́ láti bí oṣù kan kò wálé mọ́ ó kàn sẹ́ndì oúnjẹ ni ìní ò tẹ̀ sẹ́ndì anything báwo ni àjọṣepọ̀ ti fẹ́ dámọ́ràn padà làníbi ti sọ fún wa pé wàlá àtàjù ìlàjì tó dé pé níbi ayé forty tó wà mẹ́ẹ̀ ó wà ní Quran alẹ́ ni wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhi wa la'allahum yatafakkarun Allahu akbar alẹ́ ni wa ànábì wa anzalna ilayka dhikra òun wà lọ́wọ́ ló sọ Quran kalẹ̀ fún wa ànábì Quran tó wà sọ̀kalẹ̀ fún ọ yìí èyí ṣe tó fi sọ̀kalẹ̀ fún ọ litubayyina linnas ma nuzila ilayhim ìwọ ló máa ṣàlàyé Kùránì tí mo sọ̀kalẹ̀ yẹn ìwọ ló máa ṣàlàyé fáwọn èèyàn wàlà aláhùn yàtàdàkàrò bóyá wọn ò lè gẹ̀ẹ́sì ẹ̀ wọn ò lè ronú. tó ànábì sallallahu alaihi wa sallam iṣẹ́ pàtàkì ló wá ṣe lára koran tó ń pété lọ́ba ní kó mọ ọmú kí ní ẹ̀rọ ọkọ̀ọ̀kẹ́ lẹ́yìn ọkọ̀ọ̀kẹ́ à koran àlè kàtàn ṣùgbọ́n tí àlọ́ bá ti gbé wá ní bọ́lọ́ gidi yóò kó ànábì pé wà níbi ọ̀gbọ́ ìtumọ̀ gbàlẹ́ olùdíjálọ ní ká yàn wọn sórí bẹ́ẹ̀dì yẹn inú ilé wọn náà láti gbọ́dọ̀ máa yàn wọn lóde o a gbọ́dọ̀ kókó ńlé àbí ká má wà lé mọ́ ìtumọ̀ kan yẹn. ìgbàdá lọ ni wọ́n dúró bò hùn náà tí wọ́n bá wá gbé níbi two step àkọ́kọ́ ẹ lù wọ́n kí ni ìtumọ̀ rẹ̀. táàbí tó gbé lílù pọ̀ ká pọ́ǹsì ẹ̀ ká gba lójú kó gbèjì ẹ̀rú gidigidi lílù kẹrẹ́ nìyẹn ká nà ní bẹ́ẹ̀sì ká fi ká gbogbo ẹ̀ nílò pọ̀ gan àníbí wọn sàlàyé fún wa níbi hadith Jabir àníbí wọn sallallahu alaihi wa alihi wasallam àníbí ní àwọn obìnrin dálọ́ ní káàlù yìí dọ́rùbà ń gọ́rùbà mọ̀báìlì lílù tí ò gbọdọ̀ mú àpá lára wọn ó ti parí lílù tẹ́kàn mú pákó báyìí pákó pákó tẹ́ fi ń kọyín tẹ́ fi ń ronyín tẹ́kàn fi nà báyìí àbí tẹ́ mú aṣọ tẹ́ kùmà àní mi dọ́rù tàn bẹ́ẹ̀rù ní bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù ọmọ bá lè lúlù rẹ̀ ò gbọ́dọ̀ mú àpá kankan lára wọn ara ò gbọ́dọ̀ lé ara ò gbọ́dọ̀ bẹ́ ara ò gbọ́dọ̀ gbogbo nǹkan tó lè mú nǹkan sí ara rẹ̀ ẹ kò gbọ́dọ̀ sílẹ̀. wa anzalna ilayka dhikra asọkùnrin àǹkalẹ̀ fún wa nábì litubayyina linnasi ma nuzila ilayhi wọ́n ló máa ṣàlàyé kùránì tó mú sọ̀kalẹ̀ fún wa. bóòlù ọmọ ilé ìfowópamọ́ sọ pé ẹ òun ò fẹ́ àdìs tí ó hàn kankan ní ẹ̀sìn àníbí wọn ṣàlàyé pé irú lúlù wọn bọ́ yìí lọ́mọba lè kò gbọ́dọ̀ mú àpalára wọn tọ̀ lúlù wọn láwọn alùpùpù yìí máa palára rẹ̀ àjẹpẹ́ dọ́ọ̀lù tàdí lúlù tá a lù tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ pé à ah, nítorí tí mo fi gbé ọwọ́ mi sókè fún ọ àjẹpẹ́ o ti tẹ́ ìwà arábìnrin ẹlẹ́ẹ̀kejì irú obìnrin báwọn kan kìí tóbi ń rè ṣẹ́gun olùsọ ẹlẹ́ẹ̀kẹ́ tó obìnrin tó méjì kò lè tóbi ń rè kó dé stéèjì yẹn kò lè dé lónìí kó dé stage yẹn tó ń gbàjọba mú aṣọ tẹ̀ kú mọ́ àbí tẹ̀ mú pákó tẹ̀ kán mọ́ báyìí tí o sì gbọdọ̀ mú àpá kankan lára rẹ̀ ṣé lílù síbẹ̀rẹ̀ àwa ń sọ òun ni pé káwa lù ni káwa fi bẹ́ẹ̀ àbí ká da dọ̀bálẹ̀ ọ̀yà dọ̀bálẹ̀ síbẹ̀ káwa kó pankẹ́rẹ́ káwa bẹ̀ sí ìlú ká domi sí èdè áà rárá àníbi ní pèsè yẹn nìkan wà látòkọ gbè o sì gbọdọ̀ bú o gbọdọ̀ bú kọ bá hàkí lọ ọ gbọdọ̀ bú ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wàlẹ̀ àtọ́dúnrún ibi ìwájú o sì gbọ́dọ̀ gba lójú aṣọ tó fẹ́ kù mọ́ yẹn náà kò gbọ́dọ̀ jẹ́ séèkì ẹ̀ ló ti ṣe mà ó gbọ́dọ̀ jẹ́ bí bọ́dí ẹ̀ dọ́gbò tà dìbò lásán nínà tá a fi kọ́ lẹ́kọ̀ọ́ pé a ah, sórí kó o ti fẹ́ ìwà arábìnrin tẹ́bá ló bẹ̀rẹ̀ ta tí ètò lọ náà ó tún yarí náà ìdá ó kú tọ́lá àjẹpẹ́ ìbádọ́pọ̀ yín kò lè rọgbọ mọ́nù tó pé kò sí ẹni bẹ́ẹ̀ gbé lóbi yẹn gan sílé tí ò ní àfẹ́ tì yín àbí tí ò ní àfẹ́ tì àwọn ọmọ tó bí fún yẹn. kéré ní àlàyé èyí tí Allah subhanahu wa ta'ala ó ṣe fún wa. ẹlẹ́ẹ̀kejì kí ló kàn ọ́ tó ń bá àlọ́ òbí sí àárín níbi ìdájọ́ rẹ̀. Allah subhanahu wa ta'ala dájọ́ pé báyìí nìkan ṣe báyìí nìkan ṣe ó pọ̀ gan tó ṣe yẹn nìkan ìdájọ́ Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ dúró sọ́kàn mùsùlùmí wípé ilé ìyìn ìdájọ́ tí Allah subhanahu wa dá kì í ṣe wẹ́ẹ̀ nìkan ní máa ń dà ó sì kúlẹ̀ tó fi dájọ́ lórí pé àwa ọkùnrin àwa ni olórí táwọn ìyàwó wa tí wọ́n ti dé ikọ́ lọ bẹ́ẹ̀ àbí ọ̀rẹ́ ti máa ń wí ni èyí ló ti dé àwa náà ti dé àwọn náà tó ti bẹ́ẹ̀ aláwùjọ ìgbọ́lá fún wa lórí wọn. kí ló dé tí alọ́sọ pé gbogbo owó táwa bá ń pa àwọn ẹni ká máa kó fún gbogbo iṣẹ́ tọkùnrin bá ṣe lọ èyí ti dé pé ó ní táwa ni ká bọ́ kí ló dé tó ń gbàdá bá fẹ́ bímọ àwọn ìyàwó wa ilé ìwé inú ẹ̀kú sùn mẹ́sàn-án àwòdẹ̀mọ́ ti fàájì káàkiri tiwa ìdájọ́ ta lónìí ẹnikẹ́ni tí ìdájọ́ Allah subhanahu wa ta'ala tí ò bá ti ní ààyè jókòó sínú ẹ̀mí rẹ̀ ẹ ti mọ̀ pé ó ti di kèfèrí nìyẹn kálọ́ subhanahu wa ta'ala kójọ kó là wá ká sọ́ra kó ìlànà ṣẹ̀tọ́n pẹ̀lú àwọn èèyàn burúkú báyìí tí wọ́n mọ̀ dá sukuk iyèméjì tí wọ́n máa dálẹ̀ sínú gbáyà wọn àwọn tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ islam ká ṣọ́ra fún àwọn nǹkan báyìí ká bójútó ọ̀rọ̀ ìsìn wa kó lè bàa yé wa yìí sì yẹn nìkan ó pọ̀ nínú àyà tó máa ń mú tó máa ń dàrú papọ̀ báyẹn ó pọ̀ nínú hadith tó máa ń mú tó ń dàrú papọ̀ báyẹn kí Allah subhanahu wa kó jọ kó sọ ìsọ ẹnìkọ̀ọ̀kan wa Allahumma amin. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد nítẹ̀síwájú ọ̀rọ̀ tá à ń sọ lọ kábójútó ẹ̀sìn wa ká sọ̀rọ̀ fún àwọn dàjàlú na kàdàbù àwọn asokùnkùn sẹ́sìn àwọn òkúrọ̀ àwọn tí wọ́n mọ̀ nǹkan kan nípa Islam tí wọ́n sì fẹ́ máa dá sí ọ̀rọ̀ Islam. Islam irú ọmọ tí olóhùn tá à ń sọ yìí nìsín èyí ìwé kò mà èyí kéwù kò mà èyí ètò ayé gan kò mà kò ní anything irú ìyẹn tí ló fẹ́ sọ ń pa koran tó ju ìṣìnà lọ nígbà tí a bá fi ọ̀rọ̀ ànábì ilẹ̀ tó lóun ò gbá láti fi tú koran ni bọ̀ lórí ká gbọ̀rọ̀ tó ẹrù àbòsí báyẹn o àdìjà ànábì ti ṣàlàyé ẹ orí ara òun ò fẹ́ ibi láti wá mú ìtumọ̀ tí wọ́n fi tú yìí orí ara rẹ̀ ọpọlọ tiẹ̀ tí wọ́n ti da sinapu sí bẹ́ẹ̀ tó ti bọ́fá bọ́fá sẹ́ni ọpọlọ náà bẹ́ẹ̀ bọ́ ó ní ká mú ìtumọ̀ tòun kẹmọ owó ìwọ mùsùlùmí bó ṣe ń sọ ẹ̀sìn ara rẹ̀ nù báyìí pé èyí ṣe mọ́tò pé ní a ìfá àti full of wisdom àní ànẹ́bí tán fi kọ̀ọ̀rán ìran ìtumọ̀ tó tú rè onírara òun ò fẹ́ bóò láwọn á tu oníbòun ti tú nǹkan náà ni ẹni ilé ìṣèkéde tó ń bà kankan nínú ẹ̀sìn tó ní wàá máa ṣàlàyé kọ̀ọ̀rán tẹ́wàá mọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ bí nínú tó bẹ̀ lè jù nínú àwọn nǹkan tó wà ashad nínú sifati shaitan nínú èpè tí shaitan ní àwọn makayido nínú ìròyìn shaitan tó lágbára jù tó tètè máa ń lò láti fi múyàn òun ni wáṣíwáṣá ròyìn ròyìn doubt òǹdodo ni àwọn orientalist yẹn àwọn orientalist tí mò ń sọ yìí àwọn tó kéwò òǹdodo mùsùlùmí lóòótọ́ bà àwọn ò lọ lẹ́nu arabic language gangan kò sí nǹkan táwọn kọ fún ìjọba tó fẹ́ di mùsùlùmí ìjọba tó fẹ́ di àfa wọ́n fẹ́ wá síbi koran wọ́n fẹ́ wá síbi hadithi ká máa wo kí làwọn ò mú un bẹ́ẹ̀ táwọn fi máa dá wàhálà lẹ̀ sínú ọkàn mùsùlùmí. àwọn yẹn ti kéwò èyí tẹ́yẹ tó ń gbọ́dọ̀ káàkiri wọn ò tiẹ̀ mọ ọ́rùn tì nínú ẹ̀sìn kódà kò mẹ́rin tì ní ètò tòun ti bẹ́ẹ̀ náà sọ́dọ̀ ẹlẹ́sìn mọ́ mú ẹ̀sìn òun náà àmọ́ tú kúránì fún wa òun náà mọ̀ tú fún wa bí alẹ́ ó dẹ̀ tó wá sákèéfì ó ní ká máa ṣàdúrà rẹ̀ ní gbogbo ìgbà ó wà ní kúlítà ńkà kúlù àwùjọ bí rọ́bì nọ́ọ̀sì màlíkì nọ́ọ̀sì ìlàhì nọ́ọ̀sì ní ṣàlùdé wàṣíwáṣí kọ̀nàṣì òní ká alọ́nà lẹ́bi yìí wọ́n ti fi sodori náà ó sọ àdánwò yẹn tíṣẹ̀ tó máa ń lò òun náà ni wáṣíwáṣà ròyìn ròyìn iye méjì yóò dá lẹ́sìn ọkọ̀ àwọn ẹ̀ ó dẹ̀ sọ ààyè tí nǹkan yẹn máa ń wà ó ní alẹ́bi yìí wọ́n ti fi sodori náà èyí tí máa ń dá sínú báyọ̀ ọmọ èdè yẹn ẹlòmíì ti gbọ́ yẹn ti wà láti dé pé ah islam ìgbà lóòótọ́ ah, tó fi mọ́ lọ́nà tó ní àmọ́ ìyàwó wa ẹ̀wọ̀n gàmáà nígbà tó gbọ́ ní kámọ́ ìlú táwọn gba lẹ́sẹ̀ ni ṣe ìdájọ́ ẹ̀ nìkan bẹ lójú ayé àníbi wa Muhammad sallallahu alaihi wasallam kẹ́lí bá mọ̀ pé ìtumọ̀ ti Solomon yìí túkọ́ o ìtumọ̀ ẹ̀kọ́ ìtumọ̀ ẹ̀kọ́ ẹnìkan bẹ lójú ayé àníbi náà tí wọ́n tí obìnrin kan tó bá obìnrin kan sọ̀rọ̀ tó fẹ́ fẹ́ arábìnrin wa lọ sọ́dọ̀ àníbi pé ọ̀bọ̀ wà àníbi alákùnrin fẹ́ fẹ́ ó bá mi sọ̀rọ̀ tó fẹ́ fẹ́ ṣé kí n fẹ́ alimila lọ́fẹ̀ẹ́ ǹjẹ́ kí ló dé àlejò nípa ìnáwó dọ̀rọ̀ bó lè nìta torí pé arákùnrin ìmọ̀ ń lu obìnrin ẹ̀wọ̀n kan wà àlejò nítorí pé ọkùnrin yẹn ó máa ń lu obìnrin má fẹ́ ìwọ má fẹ́ dìde. Bẹ́ẹ̀ tó ìtumọ̀ ayé àníyàn pé ká máa lu obìnrin títí ó wà sí ń sọ ẹni bóyá nílò ìjọ akọ̀ fún ẹni mùsùlùmí yẹn pé kó má fẹ́. Ó bẹ̀rẹ̀ pé ìwọ lòun tútù kùtù ní ọpọlọ títí náà kò ti dàlé lórí ọpọlọ tó ti fi bọ ifá yẹn bóòlù fi lọ́wọ́ sí kúrò àmà yẹn èyí wá yà mí lẹ́nu àwọn mùsùlùmí tó ń gbọ́ olóòrùn yẹn bóòlù ni àwọn òfin ìgbà ìrírí iye tó ti dásí náà fi gbáyà wọn kí ló mọ̀ jẹ́ nínú kúrán kí ló mọ̀ nínú òwe kí ló gbọ́ òmọ̀ ẹ̀ kẹ́kẹ́ lóòtọ́ ayé tó ti ṣètò ọ̀fẹ́ ló fún náà nìyẹn ìkọ́ ìṣòkú ìṣòdórí náà kó máa dá iye méjì lẹ̀ sínú ọkàn gbáyà àwọn mùsùlùmí tí ò bá nìkan ṣe mùsùlùmí tó bá nìkan ṣe gbogbo eléyìí ò ní ìtumọ̀ kankan ànábì di obìnrin kan lọ́wọ́ lójú ayé rẹ̀ gẹ́gẹ́ tó wọ́n fẹ́ ọkùnrin kan nítorí pé máa ń lu obìnrin tí ìgbà a fi ọ pẹ́ẹ́tẹ́ tí máa ń lu obìnrin ni. tá ló sọ ń bẹ ó dẹ̀ ṣàlàyé hadith tó wàá fẹ́ hadith kí kí ni wàhálà wọn sí ìrún tá à ìrora ti rí àlàyé rẹ̀ inú hadithi ló wà ìtàlọ́ sọnù kan á ní pé ẹgbàá wẹ̀ ó dá ó dẹ̀ bá tiẹ̀ lọ ànábì wọ́n àṣàlàyé ní wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tọ́wọ́ ní kéèyàn gbà rẹ̀ àwẹ̀ pọ̀ ẹ̀mí yàwẹ̀ táwọn èèyàn gbà lórí ilẹ̀ ayé lónìí àwẹ̀ funfun gọ́ àwẹ̀ náà ni àwẹ̀ káwọn mú gàrí káwọn mú gàrí sí ń gọ́ yóò ló ń gbà rẹ̀ látànà láti ìjọta ló fi ń gbà rẹ̀ ó kàn káwọn mú gàrí àtògì kò ní ṣúgà kò lépo àwẹ̀ náà ìyàwó ìyàwó àti àwẹ̀ pọ̀ kéèyàn má jẹ nǹkan kan látàárọ̀ dálẹ́ ààrẹ náà ni bọ̀ irú ìṣẹ̀rí irú ààrẹ irú ìṣẹ̀rí à ń sọ àníbí wa ṣàlàyé ààrẹ ìṣẹ̀rí à ń sọ ni pé láti kálífàjà yìí tó là nígbà tí kálífàjà yìí bá ti là láti gbà yẹn títí tó rùn ó fi wọ̀ àsìkò yẹn lò ní jẹun lò ní àjẹpẹ́ ààrẹ ìṣẹ̀rí à ni kí ló lè ba ààrẹ jẹ́ iná hadith ànábì láti rí ìwọ́dọ̀ olóòníbi gbogbo àwọn nǹkan yìí ákìrù zamẹ́n òpin ayé ló fà á àwọn lópin ayé àwọn ẹni ó máa jáde wá ó máa jáde wá lórí ìhàn láti wá máa dá wàhálà alẹ́ sínú báyìí àwọn mùsùlùmí tí ó bá lè kàn ṣe àbáwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwa ni ká ṣọ́ra wọ́n ní àgbàrá olóhùn nílé onílé ni ó la ojú ọmọ méjì o tó ká ṣọ́ra fún ìsìláàmù wa o ò gbọ́dọ̀ sí iye méjì ipe àlọ́ ò lọ sọ Kùránì kalẹ̀ iye méjì ò gbọ́dọ̀ sí mẹ́rin hundred percent o gbọ́dọ̀ gbà pé kùránì yìí ìwé Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ Allah ni tó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó o bá ti lè ṣe èmi jíjẹ ẹ lọ́wọ́ gbà ah, sọ̀rọ̀ ọlọ́run náà sì ní báyìí wàhálà ti di ojúlé pẹ̀fẹ́ rí kò sí ìrìn tó lè kí má o gbọ́dọ̀ ṣe èmi jí ẹ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni èyí tí ò bá yí ẹ ń bẹ̀ ṣe àlàyé ilé ẹ̀dọ́ ọ̀rọ̀ tó gbélé àìmúra ayà wà ní koran o ò lè dágbórí àti kò rí hadith ànábì tó yànjú ẹ̀ ó pọ̀ gan jìdá tí èsè jẹ́ sọ àwa ní ká máa tá à ń ṣe ká sọ́ra fún oníranran àwọn èèyàn tí ó máa jáde ọmọ tí mo sọ ẹ̀ wọn àgbàlẹ̀ kí á mọ̀ gbọ́ o wọn àgbà kankan gbọ́ o ó ń de zìnà ó ń propagé di zìnà tí èsè jẹ́ ẹ̀ni ó dẹ̀ ń sọ bá yóò sì mú ẹ̀rí rẹ̀ wá nínú báyìí pé ọlọ́run gẹ́gẹ́ káwọn máa ṣe zìnà ọ̀dọ́ ẹ̀lẹ́gbẹ́ ọmọ táà ń sọ yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ ó là mọ́lẹ̀ ni o tó ní ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ ló gbé mọ́líàmù ló ní lórí fẹ́ràn mi o ọmọ tẹ́ fẹ́ gba ìtumọ̀ kùnrán lọ́wọ́ rẹ̀ kẹ́yìn olùdúró lè mọ tẹ́ẹ̀sì tẹ́ mọ tẹ́ẹ̀sì olóòrùn gẹ́gẹ́ fúnra rẹ̀ ló bà ní mọ́líàmù ló bá sùn báyìí ló sì fún lóyún ilẹ̀ fẹ́ sọmi ọ̀dọ́ yẹn lẹ́jẹ́ á fẹ́ mú ìtumọ̀ kùnrán kò sí àárọ̀ mi kẹta lọ́dọ̀ ọmọ yìí ká ti jìnnà ó ń pè sára mu ká mu kí gbogbo nǹkan yìí rẹ̀ tọ́ni lọ́dọ̀ rẹ̀ kò gbàlìkì àmọ̀gbọ́ tá a bá ti kú à nílùú gẹ́gẹ́ yẹn kàn kú náà èèyàn ló wà tú kùránì fún wa òní wa máa sọ nǹkan tí ọlọ́run sọ nínú kùránì fáwa mùsùlùmí àbí ká sọra wa ká máa tá à ń ṣe káwa náà ká tẹ̀síwájú níbi ẹ̀kọ́ ìsìlámù ká súnmọ́ àwọn àfáà sún náà láti máa ṣe àlàyé àwọn kan yìí ká máa bọ́ wà sí wọn yóò mọ ṣe tẹ́kúyà ọkàn wa yóò mọ fún ọkàn wa lágbára yóò mọ fún wa ní àgbóyè ẹ̀sìn wa dáadáa àgbà Allah aláwọ̀ ti fi wá mọ̀nà ṣẹ̀tàn ti máa ń ṣe ẹrú lọ́nà kó lójú ọ̀nà mọ̀jẹ̀ kó rí wa mú o gbogbo ètè rẹ̀ pátá mọ̀jẹ̀ kó rí lé wa lórí sànù fún àpò dótò wa jẹ́ rí ìsìlámù àti súnà níbi ṣe títí tí ó fi dọjọ́ kú ni Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك لا إله إلا astaghfiruka wato atubu a kai salat gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́k kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìpìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin sọ́bìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́ṣálà yana bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven 7577 WhatsApp number 081 1063 9366 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.